àti sẹ̀rí àfihàn haram. Ìsáàmì di orúkọ rẹ̀ kalẹ̀. Ìsọ̀rí àwọn orúkọ sọ̀rọ̀ àti. Ìsọ̀ máa pè rìbá ní báyìí ti àǹfààní ni kì í tèlé. Mùsùlùmí sì gbọ́dọ̀ sọ́ra fún ọkọ̀ pẹ̀lú àṣùrù hà. كما ذكر الله سبحانه أصل إليه سواء في صعب الأنعام الله تجعل وأن هذا صراطي مستقيما فاتبعوه إليه جانا من خشوده هناك السبيل ولا تتبعوا السبل فتفرق بكم máa ń sáré ẹ má tẹ̀lé ọ̀dọ̀ oríṣiríṣi ọmọ àjọ àti gbọ́dọ̀ oríṣiríṣi yẹn lọ́mọ máa gbé ẹ́ńjìnà sí ọ̀dọ̀ ọlọ́run. nínú àwọn afọwọ́ ní tẹ̀sí ọ̀rọ̀ wọn wà láti sẹ́bi ọ̀ṣọ́bọ̀ kí ni ṣọ́bọ̀ òun náà ní ṣọ̀wá ọ̀lẹ́dà tàbí kápẹ́ ní ọ̀ṣọ́bọ̀ ha ìlú ìlú ní máa ń pọ̀ ẹ má jẹ́ ká fẹ́ra wa jẹ́ o kò sí bẹ́ẹ̀ sì ṣe lè dùn wá la sí tó dùn wá la tó ilẹ̀ sọ̀rọ̀ díyà ọwọ́rọ̀ ti di mí sọ àwọn tó ń bi jíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn wù nítorí pé hadith wà ń bẹ̀ pé Islam ọwọ́ lọ bẹ̀ pé jù ti máa ń wọ́ lọ́nù ibi sáré òun là á jiyàn ìyá ìjà rẹ̀ ọ̀rẹ́ mi ti ń gbọ́nu bẹ́ẹ̀ ní èyí ṣe ìlú àwọn Pakistan àti India wọ́n ní Islam ọ̀wọ̀ káwọn yẹn ń pè àbẹ́ tó bó ti wá rí ni àwọn olùmọ̀ ń jó ń yé wa wípé báwọn ìlú yẹn ti pàtàkì tó wọn là fún mi àbúrò yẹn níbi káwọn pàtàwọ àwọn ìlànà tó lórí ẹ̀ níbẹ̀ kí yẹn sọ́ra àwọn yẹn kẹ́ lè fúrémù àwọn ọ̀rọ̀ kan tí wọ́n máa sọ tí wọ́n buyọ̀ sí tí wọ́n dán tí wọ́n máa fún lẹ́fún ẹ bá padà kú wò ní burúkú ni ó wà lábẹ́ rẹ̀ èlé burúkú yẹn ẹ tún bá lábẹ́ rẹ̀ ó fi níbi kéèyàn ṣe tàkà bọ́ tọ́kàn máa balẹ̀ gidi kéèyàn sì ní kí wọ́n fi áwùjọ gbogbo ohun tó ń ṣe níbẹ̀ kéèyàn mọ̀ nínú nǹkan tó yé èèyàn ṣé rìbá ọ̀wọ́rú nǹkan yìí nígbà yẹn lè yẹ tó lè mú sọkùnmù yẹn wa àgbẹ̀ ọlọ́run ọlọ́run kọ́ láti wá ní mẹ́ta àlèṣàrò ẹni tó sì lẹ́kọ̀ọ́ àbúrò náà pé dára ti fi rin lẹ̀ kí àwọn báńkì kan bẹ́ bí wọ́n ṣe ní nítorí polówó àpájọ rẹ lẹ́nu olùwọ̀n àwọn èèyàn kan àgbẹ̀ pé ìbẹ́ yìí mọ báńkì yẹn gbé yẹn lọ ọjọ́ kan ní òṣìṣẹ́ wọn ni ọlọ́wọ́ alam torí pé kéèyàn sọ́ra kéèyàn bá wá kan ní òṣìṣẹ́ mo kéèyàn jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́run kọ́ máa fi mọ́ ẹ̀ lọ́wọ́ àtúntò bẹ́ẹ̀ ni yóò ti lọ kan tó tá a ṣe yẹn tó ti pa wà bẹ́ẹ̀. ló ń mùsùlùmí ọ ká wájú àwọn báǹkì yẹn ká mọ kí lọ́n ṣe ń bẹ̀ tí wọ́n yẹ so ní ìgbà. òfin yẹn bá ti ní bẹ́ẹ̀ tó fi yẹn sàn ámàlà pẹ̀lú wọn. wọn ló dé mi ọ̀pọ̀ ọ̀ ìjọ bá ti yé èèyàn yẹn gbé ìdájọ́ rẹ̀ lórí tó bá ìbéèrè mi wọn lè béèrè àwọn obìnrin tí wọ́n ń so mọ́ra wọn lọ́rùn àbí. obìnrin àtọkùnrin. àìrọ̀ ah, aburú ni mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ aburú ni ìnáná nìyẹn ò níbi pé ẹgbẹ́ ẹgbẹ́ máa pẹ̀ kéékàn fi tààrà káfí bíi sinẹ́jú ìsinẹ́ ìfarakara ni èyí ṣe wíwọlé tààrà bíi fẹ́ fún ní ẹgbàá àti tọ́ka jẹ́ abilékọ àbábílẹ̀ àpẹẹlẹ lóko kẹta ló ní ìṣẹ̀lẹ̀ à. àgbélé náà ni sẹ́mọ̀ kí nǹkan amúlẹ̀ asọ́jọ́lẹ̀ yìí tún ti le jù bẹ́ẹ̀ lọ. ni wọ́n bá ti lò fún ẹ̀sìn wọ́n bẹ jú wo ìwà burúkú tó wù yẹn tó bá jẹ́ ní sínú rẹ̀ lé lẹ́nu tí wọ́n lọ sí mọ́yàwó ẹ̀ sẹ́mọ̀ pé yóò ní ìgbèdéke yàtọ̀ tí wọ́n gbèrè báyà wọ́n ti mẹ́wàá tó kọ́ ẹni tó ń dájò dé ni wọ́n ní ká ṣe ẹgbẹ́ gbogbo wa làwọn àti fúnra wa ìyá ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ gbà tí dókítà fẹ́ẹ̀ kí ń lé àdé láti bí ọdún kan sí káàkiri káàkiri wọn láàrin wọn ní àti pààlà ọ̀yẹ́ lómi gbọ́dọ̀ lọ́nà ká ìmọ̀ mọ́tò láti òsì mímì fún kíni ìwọ́n dájò dé káàrin lè dé láti tó mùtọ́ fàhàdì àwọn kan lọ́sì dé tẹ́lẹ̀ ni wọ́n kò sí mùtọ́ fàhà tẹ́lẹ̀ láwọn mùsùlùmí máa ń ti fún àwọn ẹni ẹdí òjútọ́ lọ́nbẹ̀ padà gbà wọlé pé ká máa ti fúnra wọn. ọ̀rọ̀ bá nìyẹn di ìyẹn ní àti sọ ìdí pé gbogbo ìgbà wa ti lè pa kírun kan yá kàlá àtúnṣe yá sàwọn àlejò fún wa bá káàkiri tó di bíjà. lẹ́yìn náà ni ife ìmáa jókòó sáàrin aburú burúkú yẹn náà sùn ni ìgbà inú skul àwà ẹ kò sí bẹ́ẹ̀ yẹn ó ti jókòó ọ̀yà àtẹ̀fún ni ọ̀yà jókòó kínní kankankan aburú ni nínú àwọn ọ̀nà sọ̀rí ìkọ́ni téèyàn fi máa di aláṣẹ́wó mo yẹ fọkùnrin tó pé léèyàn nígbà téèyàn bá dẹ̀ dìde wàá jókòó sí ní kínní ẹ mọ̀ ìṣesí ọkùnrin lè padà ṣẹlẹ̀ téèyàn máa lè kí ń bẹ̀ bá padà parí lẹ́kṣọ̀ sí tẹ́ bá rí fíìsù lẹ́kṣọ̀ tán nítorí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn dáadáa nínú ìbéèrè tó tún wà lẹ̀ òun ni àwọn ẹnìkan tó ṣe wípé èèyàn nídìí mọ́tò wọ́n á ní kí yẹn lọ wọ ọkọ̀ yẹn kí yẹn mọ iye tó jẹ́ kí yẹn bá ti wá mọ̀ àwọn wà á rọ ọkọ̀ yẹn wọ́n nígbà tí atẹjúmọ́ ohun tí wọ́n gbà lórí ẹ̀ ọjọ́ bíi ten percent ṣé rìbá ni àbí kèé ṣe rìbá ṣé àwọn afojú ẹ̀ tó nídìí kásẹ̀ ìwádìí rẹ̀ ni wọ́n bá fẹ́ yá wa lóògùn ọ̀yà torí wọ́n yá wa lówó ni ẹ má jà dára wa láàmú. tí bá wọn pa wọn sọkọ̀ kí wọ́n lọ ra ọkọ̀ ten percent yẹn kí wọ́n fi fèrè kọ̀sẹ́nì kan tí ó gùn ọkọ̀ ọjẹ́rè kódà twenty percent yẹn wọ́n lè gbà lórí ẹ̀ ẹni ọ̀rọ̀ kan ní three million tọ́ta ní six million kí lọ́kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ń tó bèrè lọ́ta náà ẹ̀ nígbà tí máa wádìí pé ìdí three million ní ẹ̀yìn mọ́tò ó ti lọ́ọ́ bẹ́ẹ̀. tó ọ ní ọlọ́ra ṣùgbọ́n láti wọ́n á sọ pé àwọn arọ̀kọ̀ yẹn wọ́n á kọ ten percent sílẹ̀ tó kíní burúkú yẹn náà torí bẹ́ẹ̀ ká sọ́ra fún bákan náà wọ́n ní ẹ béèrè yìí pé sóhun náà wà ní kí ni mo ti ẹ̀rí tán béèrè ṣe bí hmm, kọ́lọ̀ nǹkan má là aláìkíní burúkú nìyẹn ni. ìbáyẹn náà ni ó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá kó sí ẹ̀rọ ọlọ́run kan wá bá mi ó ní òṣàf ẹ̀fẹ́ àwa tẹ̀ pé ṣéèfù wá sílùú wa àwọn bá ńlá àmọ́lẹ̀ gbogbo ẹ̀fọ́ ìbáni a ẹni yìí bá gbọ́n débi ijọ́ kejì tó kọjá àwọn èèyàn dájú kò ń bi ìjókòó lẹ́jọ́ nìkan mo ní ọ̀rẹ́ wa bóòlù tí wàá fẹ́ sí i ọ̀kọ́dé kí ìdí náà ìwọ náà ti gbọ́ yìí. wọ́n wá sàlàyé fún mi má rojọ́ jìnnà ẹnìkan ti sọ́ njèrè wọn ni ẹ̀ tó èmi ti gbọ́ o ọlọ́run ẹ̀rọ ọlọ́run kan náà bá mi sọ nílùú ń bí yo tí wọ́n sà ń sàlàyé fún ẹjọ́ tẹ̀ ń ròyìn ti pọ̀ jù. ilé yìí náà ni onílé yìí náà ni ẹ má jẹ́ adara wa láàmú ẹnì ẹ̀ mo ní sọ lọ́ọ́ ti sọ́ọ̀fù yìí ṣébí wọ́n mọ̀ nípa kọ̀ǹpútà ìwọ́sálọ̀ ga wa nígbà tá a fi ń ṣe ń jèrè. wọ́n ṣe ọlọ́run okùn ọ níbẹ̀ máa lọ ṣe padà ọlọ́run ti sì kan nu sọ́ọ̀kù ọlọ́run wa ń kàn wá rí nǹkan tó ti ń lọ náà ibi tó bá dojú kọ ọlọ́run ọjọ́ jẹ ó sì nítorí kò sẹ́ni tí ó fi nǹkan ẹlẹ́ni torí ìtọ́lọ́run àti kọ́lọ́run bá àgbàdo rẹ̀ pẹ̀lú dáadáa tó lórí ẹni tẹ́ni ó fi lọ báǹkì owó kan àfáà tó fi ń gbowó ni. bàbá orí bẹ́ẹ̀ tí mùsùlùmí ọ sọ́ra fún ṣubú àdì ṣubú àwa mẹ́ ẹ̀sìn mọ̀kọ́ wà nù hadith yẹn hadith Nu'man ibn Bashir radiyallahu ta'ala anhu wọn ni wọn ni sáfà ṣubahat ọkọ̀ ni sẹ́bùrọ̀ àlìdíìní ìwà ẹ̀rù ẹni ọdún sọ́ra fún ìrújú ó sọ wọn fi fẹ̀sìn ẹ̀ máa tọmọlú tá a bá rẹ́ nìkan náà ọmọ ìyá tó ń ṣe bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ fojú dáadáa wo kìí ṣe pa kórìíra rẹ̀ ẹ̀sìn nì adẹ̀tún nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run ní kíkọ́ mọ̀ pé rìbá ni ojú títì yẹn kọ́kọ́ mú ọmọ ìyá yẹn irú dáadáa tá à ń fẹ́ nìyẹn lásán pé ẹjẹ́ àpọ̀ kẹ́ máa kó àwọn yẹn lọ sí ìjòkó tí wọ́n ti máa gbọ́ súnà ẹlòmíràn bá ṣe bí o tí èèyàn bá ara wa tá à ń ríra wa yọ sàbúrò ẹlòmíì tó bá rí opportunities ní àti rìbá yìí ní wọn gbà ìkejì ní ah, ìkejì ní dáadáa ni torí kí náà ni o ká sọ̀rọ̀ fún un wọ́n ní wọ́n máa fi góòlù góòlù síra wọn góòlù góòlù tẹ pé yẹn náà lẹ fi lọ́rọ́ fi lágbára ọkọ mi ẹ lọ ẹbí góòlù lè kọ ẹ àti ìbá ti ṣe góòlù ló kù ẹ sọ pé báǹkì kan jẹ́ islamic bank ẹ jẹ́ àmọ́ ohun tó wà níbẹ̀ kásìmákùrà sínú òròjú jama mi ò lè sọ pé ọ̀dà ìlè sọ pé ọ̀dà o ẹ sọ pé mo ti má pẹ̀rẹ̀ ti ìlú ńlá yẹn wá pé àwọn àfa inú àwọn tó kọ sílẹ̀ lórí sheikh abdulkadir rahimahullah wọn kọ tẹ́lá lórí ẹ̀ wọn sọ pé àwọn ibi táwọn wò yẹn náà wọn ò là níbi kíní yẹn láwọn àyè tó tún lápẹ̀lẹ̀ ju bíbá yìí lọ. ká tó wá sọ páwà nítorí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa o. wọ́n ní alájà nàfi sá eégún jọbí kírésì wọn fi yí ekọ ni kí ni wọ́n fẹ́ yí sí ìwé ẹ̀kọ́ bàbá rẹ̀ lẹ́gún jọbí. péèyàn lè jẹ́ fáníyì lè jẹ́ fádèyì kò lè jẹ́ fásòwò ó lè jẹ́ ẹgbẹ́ kan bàbẹ́ẹ̀ èyí tá a sọ̀rọ̀ nílẹ̀ àbáyọ̀ ọ̀dẹ̀gbà Islam ẹ̀rọ anìkan máa lọ pẹ̀lú nàfísàtò Abdullahi Abdullahi bò níbẹ̀ náà ni ó tún máa fi tó ní ó tún máa fi yí wa pé a ah, àti inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde eégún jọbí a bí alájà nàfísà àmàsọ́pẹ́ fọlọ́run. ọ̀rọ̀ yẹn sì yé bẹ́ẹ̀ ni. wọ́n dà sí gbogbo àwọn tó jẹ́ bàbá àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n ṣe ń jẹ fọ bàbá wọn. àbáwọn èyí tí wọ́n ní bàbá náà wọn sàbí wọ́n ṣe ń jẹ. nígbà wọn ti gbogbo àwọn ẹ̀kọ́ wọ́n pé Abdul Yagos wọ́n ewì náà wọ́n pa àwọn sàbí àti kò síṣẹ́ lọ wọ́n ewì àbí. ẹ̀yìn máa yà mí lẹ́nu fáwọn yẹn wọ́n bá tún lọ yí ikọ̀ wọ́n pe lẹ́kẹ̀ẹ́ lè yá lóṣà àwọn ọmọ ìyá wọn bá tún kéjọ sí àtúnṣe àwọn wọn fi ìdí wọn sí ìsàlẹ̀ bá sọ ẹ máa ṣe sùúrù fa ọ̀yẹ̀ káwọn yóò gbé ilé ìyá ló sàlẹ̀ tí wá á ẹ yá òun súnmọ́ lẹ́yìn o. orúkọ ni kò sí nǹkan kan lóde nígbà tí èsì ṣe pé wọn lò ń gbé egun jọ nígbà bá rẹ níjẹrẹ ẹnìkan ló wọn ọgbà pààrà mọ ní rìbá ṣùgbọ́n kò jẹ kódà kò ní balada ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tó ti fọkàn pàṣẹ mẹtì kò ṣe lásán ṣùgbọ́n kò gbà pààrà mọ kò ní balada ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹ̀ tó dárúgbọ̀n sí ọ̀gbà pé súnà ni tóun máa gbalada lórí ẹ̀ pé ẹ̀sùn ni mo ń tọ̀ ń da sí kò ní gbalada ẹ mọ̀ bí ìtàwọn fàṣọmà ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ó fi ilé ẹ̀fẹ́ ọ̀pọ̀ gan ni o wọ́n á de fìlà kan báyìí àwọn ọ̀sà ìdí òṣùpá wọ́n de fìlà kan báyìí ìdí òṣù kẹrẹ mú mẹ́rin ìgbọ̀nyàn dẹ́kun ọ̀rẹ́dígẹ́sì òfin wa lè gbalada parí báàgì tó ti gbà pé haram. wọ́n lé ẹni tó kórìí jọ̀bọ̀ kó láti máa mọ̀ sẹ́lẹ̀rì mẹ́rin náà ni. Ah! táwọn náà bá lọ ọ̀kan náà ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ibi akórìí jọ̀bọ̀ aṣẹ́wó lòun náà. àwẹ̀ ẹlẹ́rìí mẹ́rin kọ́ máa di pẹ́ lómi ọmọ àlọ́ ti parọ́ yìí. ṣé àpérò ìpẹ́lẹ́nu àwọn èèyàn káwọn kan wò sùn pé kí ni mo lè ṣe ooo lágbàdàbà yìí ń kórìí jọ̀bọ̀ wàhálà rẹ̀ pọ̀ lọ́kàn lọ wí ní báyìí pé lọ́dọ̀ kẹta akẹ́kì mú ni àbàyàn ẹjọ́ ẹ̀. wọn bó ti ní sàbà rí tracy ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ gbàrà báyìí ó ń tọ̀hún sáré lọ sọ́dọ̀ àwọn agbófinró pé ẹ̀wò ìdí tó ti kórìí jọ̀pọ̀ ni ẹ̀wò sí. àwọn náà bá yí ẹ̀sìn àyẹ̀wò tó kọjá ah, ó kórìí jọ̀pọ̀ ń tòótọ́. kọ̀mẹ́tìkẹ́sẹ̀ ọ̀yá lọ mú wa wọn bá lọ gbìn ẹ̀mú. wọn bó ti ní ẹ̀kọ́bìnrin tó ń ṣe sìnà tiẹ̀ wọlé lóyún tóyún bá dé bẹ́ẹ̀ tiẹ̀ ilẹ̀ kó ṣe sìnà oyún tó dé yìí ńkọ́ ọ̀rẹ́ sọ pé ẹlẹ́rìí mẹ́rin ni ẹ wá ọ ẹlẹ́rìí mẹ́rin bọ́ ẹlẹ́rìí tó tọ́ jáde yìí kọ́. nínú àwọn ìbéèrè tó tún wà òun náà ní kéèyàn lọ ra wí oògùn tọ́tọ́tọ́tọ́ nà ṣùgbọ́n lọ́dọ̀ pásọ̀ ni àfà irú ìwé yẹn ti wọ oògùn tí máa ń pààyàn lé ìwà mo tẹ̀lé sí gbàgádà àfi máa ń wá oògùn káàkiri láti jọ nítorí kọ́lọ́hún fún wa ní ìdára ìlà tó ná. ájò kẹ́ńbẹ́ ni wọ́n máa ń lò ń gbà yẹn tó fi wípé wọ́n mú kìnní ìdí sọdílẹ̀ ẹlòmíì lè rọ́ọ̀gbì ìdáwó rẹ̀. ó lè kí ní kẹ́tọ́ mo máa fi pààlà yẹn wọ́n lọ́ọ̀yà gbélé fi ni wọ́n máa náà àjẹlẹ̀bù lọ́mọ máa fà cross wọn ni wọn máa fà wọn fà kínní yẹn tó giri ìní sọ wọn máa fi ń fà. láti ọ̀sẹ̀ òsáǹtẹ̀ ní máa dẹ́ ọ lẹ́ẹ̀kẹ́kẹ́ ìǹtẹ̀ mọ ìfúnmọ́ gbogbo ẹ̀mọ́ dáadáa gbogbo ogun mímú ti dànù nígbà tẹ́ sì ti yé àlọ́rí mọ́tò ni àlọ́rí mọ́tò ni gbogbo ẹ̀ pátá à gbogbo ẹ̀ pátá tàṣe wàhálà sí agbowó gbà míì àti gbogbo ẹ̀ nígbà tí ó ti pé ìmọ̀ nìkan wí ìdí àfa gbogbo ẹ̀ làlọ́rù dànù àkàlùkù ah, padà gbà ní tẹ́tọ̀ ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ kiri yìí mọ́ bẹ́ẹ̀ ni àti mọ́ lọ́wọ́ gbàdúrà rẹ̀ kí ni wọ́n á fẹ́ fàyọ kiri yẹn ni wọ́n fi fà wọ́n wá gbé àwọn kankan wọ́n gbé àwọn kankan gbogbo àwọn nǹkan yẹn wọ́n ti máa ń ṣẹlẹ̀ ní oṣù fẹ̀rẹ̀ níta. ọ̀ọ́nì balẹ̀ yìí kódà ó lè torí àti fi ṣíríkù kan rinlẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn pàtẹ́wọ́ pàtẹ́wọ́ yẹn kó fi ṣèwé yẹn kò sí nítorí ọ̀kan náà ó sì ti tẹ lọ́rùn bóòdù wo ni wọ́n gba gbogbo yòókù tó fi péyàn lọ́yọ̀ lẹ. ọ̀rọ̀ yẹn ò sí ìpínlẹ̀ rárá tòun náà ló ń ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ̀ tó sọ pé ẹ̀ babaláwo ní tòótọ́ ṣùgbọ́n ni wọ́n lè gùn sẹ́ni irọ́ yóò kí ọ̀bà ránkà bọ̀ tó bá ti lọ tó bọ̀ báyìí yóò padà tuntun yóò fà ẹ̀bọ̀ kan yóò kì í rẹ̀. ṣé mo gbé ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo ọkọ̀ tó máa ń pa yẹn kò ní kẹ́kẹ́ o omi àwọn ewé yẹn ni wọ́n fẹ́ gbàgbé rẹ̀ ni wọ́n fi ń yọ ọkùnrin. débi pé gbogbo àwọn nǹkan yẹn ewé ọlọ́sẹ̀ ń kutu àwọn kẹjà aláṣẹ tó bá gbó òòmù kò ní sí wàhálà owó sọ̀pọ̀ pọ̀pọ̀ yẹn òun dẹ̀ fẹ́ dé kọ kínní nì mọ́lẹ̀ wọ́n fẹ́ dé kọ ewé mọ́lẹ̀ àti fẹ́ tí ń ṣe. Fáàní ó pe ohun yìí sí bí ó pe ohun nìkan ni ó sì. Ẹgbẹ́ ògùn náà ronú bí tí wọ́n sọ pé efinrin téèyàn bá gbó tó wà lọ sọ pé efinrin òun ní máa ń jẹ́ kí kinní kan amúnúrọ̀ ìwà ń wí wòròwòrò kẹsì tó nìdí lẹ́yìn ò lè fi lẹ́yìn kò lè yí. owó tí ẹ̀yin ò lè fi lẹ́yìn kò lè yí pé tẹ́ bá ti gbó ọlọ́run máa ń lò sára mi jẹ tí sì máa ń ṣiṣẹ́ fáwọn nǹkan mí inú ẹ̀yà ara. tọ́wọ̀ yẹn ti clear bẹ́ẹ̀ tutorí bẹ́ẹ̀ ìwé òògùn téèyàn rà ìbéwé ah, ah. ìfinrin lọ sọ pé téèyàn bá lè máa gbóòmù láàárọ̀ àbẹ́yẹn ó ṣe lóyin ní sọ àbá tó sọ títí yọ padà mú kinní kan wọ̀ tó ti ka kò lè kẹsì wíyẹn lásán bẹ́ẹ̀ yọ padà mú kinní kan wọ̀ tí ó ní í pẹ̀lú àdìẹ ọkàn rẹ̀ mo ṣe pé báwa náà ṣe wà tí wọ́n bá ní àwọn akọ ọmọ ń kéwù kò sí kí wọ̀ ohun tí wọ́n lè ní ká kọ́ ọmọ káàdùn mo ti sún mẹ́rẹ̀ àtàgídá torí bá ti wà yìí dáwà ni wa àwa gẹ́gẹ́ alára dáwà ni wọ́n bá dé ọ̀sáàzì afẹ́gbà yìí símọ́ tọ́lọ́sà wà yìí ń tòótọ́ ṣùgbọ́n òṣìṣẹ́ kẹ̀kẹ́ ńlẹ̀ bẹ́ẹ̀ wùlẹ̀ bàbá akọ wọn. ẹ ó ti dà ẹbí ẹni kí n máa kọ́ wọn kéwù àákọ́ wọn náà. ìwọ́n gbogbo tó ti gbọ́ ìgbà kí ìgbà bí ọ̀bà tí wọ́n bá pẹ̀rẹ̀ wá báyìí ọ̀rọ̀ àkíńdà ni àtọ̀lọ́súnlẹ̀. fọ́nà yẹn ti yé bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kéèyàn sọ mára tí pásítọ̀ ń polówó bàbá àjọ tí kò gùn táwọn wò pọ́sẹ̀ tọ̀ òun làwọn nǹkan ti ń sọ sí èsì àárọ̀. bákan náà àwọn ẹni tí wọ́n dá májẹ̀mú pé owó tó gbà ó fún wa ní nǹkan báyìí bẹ́ẹ̀ tí bàbá ti fún owó béèrè àní nìkan náà. wọ́n tó bá já sí pé wọ́n yá mi lówó wọ́n yá mi ní ten thousand naira ọlọ́run ṣe bùkátà kátàkárà dẹ̀ bùkátà yẹn bá yọ owó mo wá dé mo ní fún ara mi fún ara mi mo gbọ́n ẹni two thousand naira yìí kò sí láì ọ̀ kò tí ì jẹ rárá kò sí láì sí rárá lókè ìgbà tí èsì ti pé wọ́n lọ dá yẹn kò dá yẹn pé iná ìlú ń kó ten thousand lọ yìí ọmọ ọ̀kọ́jà rẹ lọ fi ta ọ tó bá yọ ó fún mi ní nǹkan báyìí ó dùn bá. sọ́wọ́ yẹn ti clear bẹ́ẹ̀. ṣùgbọ́n èmi gẹ́gẹ́ mo wò ó lọ́dọ̀ ara mi eléyìí ní ẹ̀rí tó tọ́tọ́tọ́nà kódà níbi sọlọ́lá àṣálá ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ tún sọ lọ́rọ̀ ìgbà tó fi ń lóore jù nù yín òun lẹ́nu tó ti fi àṣánù kò ń kọ́ tó tọ́sẹ̀ gbèsè dáadáa ju bó ṣe yá lọ ìṣẹ́ ọlọ́run náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọgbà ara fún mi kà sọlọ́lá àṣálá ìgbà yi ó dá ló ṣe jẹ́ ó ẹni tó lóore jù nù òun lẹ́ni tó fẹ́ gbèsè dáadáa jù lọ́wọ́ fẹ́ ṣùgbọ́n wàá gbọ́dọ̀ máa rẹ̀ kẹrẹ̀ pé ah yìí yóò nǹkan ah, ah. kan sá yọ mi ọjà dẹ fi ọyọ kẹ ọyọ sí mi náà ní nǹkan kan ó ti tì bá mi nínú àwọn ìbéèrè tó tún jẹ jáde òun ni ìdàrúdàpọ̀ nù eh, classroom bí ta fi ń kẹ́kọ̀ọ́ àbí inú mọ́tò aburú ni nínú àwọn òkùnfà tó yẹn fi débi ìsìn náà ni òun ni ṣẹ̀rí àti kọ̀ fún wa ìbéèrè tó kẹ́yìn òun ni ẹni tọ́lọ̀ gé orí ẹnìkan mọ̀lẹ́bí wa ló górí mọ̀lẹ́bí rẹ̀ tó wọ́n á kẹ́fì sí pé ìwọ ló górí ṣé tí sọ ọ́ téèyàn bá sọ ọ́ ní ṣé kò kèé ṣe pé èèyàn fẹ́ túkù mọ̀lẹ́bí ẹ̀yin ó tù kó fi jìyà ni torí kọ̀ọ̀kan ẹ́ ọlọ́ ọ̀fọlọ́pàá mu ṣùgbọ́n kẹ́yìn má gbàgbé fáwọn ọlọ́pàá yẹn ò ní kankan táwọn ó sì ń bẹ̀ o ìwọ́n ayé pé bìkan bẹ tí wọ́n ti jẹ́ níyà dáadáa ń tòótọ́ tí wọ́n sọ fún wọn tàbí wọn bá wí tí òfin ní serú ẹ̀ mọ́ tàbí tí ó fi jẹ́ ìkáwọ́rọ́ fáwọn ẹni tí bá ń serú láburú bẹ́ẹ̀ yẹn èèyàn lè sọ fún wọn kéde pé ẹja kò mọ̀lẹ́bí yóò sì jẹ́ oyè mo fẹ́ràn rẹ̀ gan ẹtún ni o eléyìí ṣe ìtúkùn mọ̀lẹ́bí o àbí ìgbé mọ̀lẹ́bí o ó lọ górí rẹ̀ èèyàn ó gbáyé pẹ̀lú wàhálà ó tún kú tó òtújọ́ sinmi lọ́hùn-ún mọ́ òjijì ọlọ́run sọ̀lọ́ láǹkà lára lọ pé kéèyàn ń rún egun yẹn nígbà tó ti kú wọ́n dàbí pé yẹn kan igun rẹ̀ nígbà tó wà láyé náà ọ̀rọ̀ bá nìyẹn ti yé tó bá yẹ pé bí yẹn lè ṣe nàṣí hà fún ni bí yẹn ṣe nàṣí hà fún ṣùgbọ́n tágbára èèyàn ọba lè ka kí yẹn sọ fáwọn ẹni pé kí wọ́n lè bá wí ó ti ń sìnkú ẹ́ wọ́n pa kí lóun náà ṣe ohun tí ọ̀dà sí tọ́ba ti já sí fáwọn ẹni tí wọ́n ń lò sí ni tó wọ́n jẹ níyà yóò sì ti jẹ́ ìsinmi ọ̀fẹ́ tó bá tún fẹ́ ṣe láforú bẹ́ẹ̀ lórí bá ti sílẹ̀kùn rẹ̀ sọ kálukú wọn kàn máa lọ bí ojú orí òkú tí a bá ti a bá ti sin bí tí wọn ti pààyàn láyé náà ni wọn lọ wàhálà. ẹ̀jẹ̀ ní àfikún amọ̀nàwọlé lè gba irú àwọn ìgbà yẹn lórí ti ọkùnrin tó bá rẹwà tí àwọn olùmọ̀ nípa ṣọ̀rọ̀ fún un ẹ̀rọ fáwọn olùkọ́ máa ń wà nígbà mi tó jẹ́ fáwọn olówó máa ní kọ́ máa kọ́ màwọn lè tó jẹ́ fáwọn olówó dáadáa rẹ̀. gbogbo àwọn ọmọ tó ń kọ́ yìí tó jẹ́ ọkùnrin lọ́rẹ̀ wà báyìí àbá àfa lọ́sẹ̀ pé ní kó máa kọ́ mọ́lé tó jẹ́ ọmọ tó rẹwà àbúté wọn lè tó wá bá fà ní ìrọ àmọ̀ràn wo ni ẹ lè fún àwọn ènìyàn. ìmọ̀ràn tá a lè fún àwọn ènìyàn náà ni pé wọ́n má jẹ́ kó bọ́ sí kọ́lọ́fín wọ́n sì máa rẹ júlẹ̀ òdodo ni o wọ́n má jẹ́ kó bọ́ sí kọ́lọ́fín kọ́ rẹ wọn lẹ̀ kí dàrúdàpọ̀ sì má ṣẹlẹ̀ nítorí kí aburú fi má wáyé lẹ́yìn náà ni pé àlẹ́ ẹ̀yìn yóò ṣá tó bí ẹ̀ ń sìn àmọ́ ń lọ ìmọ̀ wá báyà níyẹn bá lówó ní sọ́wọ́ ara rẹ̀ sọ́mà rẹ̀ ń fẹ́ sàfà o bàbá fẹ́ sàn àgbáríkà àwọn ọmọ ẹ̀ ọ̀rọ̀ bó ti ń sìn ohun tó fẹ́ tún lè dájú òun pé láyé pé bí irú olórin yẹn ó ní má ṣe kẹ̀tì yé bẹ́ẹ̀ sọ láti má fi ìyìn àpọ́nlé tí ń bẹ fún mímọ̀ kéèyàn má fi ìrìn yẹn júlẹ̀ tó dáa pé kẹ́tọ́ lè rí ọmọ olówó tí ó ya olùmọ̀ tí ó payọ̀ ọlọ́run kì í wọ́pọ̀ àyàfó olówó tó bá ń rìn dáadáa òun ló kù. wọ́n á fa ẹni ẹlẹ́ni lè bí ń jọ mi tí wọ́n fún pé ẹ ò sọ́ọ̀rì ẹ má bínú ìmọ̀ pé ẹ̀jẹ̀ ti dé báyìí àwọn ọmọ yẹn ń sùn lọ́wọ́. ẹ̀mọ́ mi wò ó tètè wò ó tètè dáná lẹ́nu ẹ má bínú ẹ padà wá tó bá di lọ́la tàbí kẹsì lọ dúró wá ní ibi ẹnu kéèkì kan wá fi dé máa padà pè é torí tẹ bá wà láàrin ògbóró ẹ̀ lè tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ọlọ́run akẹ́yẹ̀ kéèyàn lọ́kọ́dọ̀ wọn wọn lè fún yẹn lóhun sábà fà fún tòtòrí bẹ́ẹ̀ èyí tó ga jù tó bá yẹ wà ṣé olùmọ̀ yẹn kọ́ mọ́sáàsì kódà tí ò ní sọmọ lówó ṣe pé bẹ́ẹ̀ làwọn ọmọ yẹn ní ọmọ àwa tí wọ́n sì máa mọ̀ yí pé àti máa ń lọ kọ́ kiri ìdèjì kan máa ń gbé káyẹn tó kéèyàn má jẹ́ kí ìhàtì láti ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fi máa ń lọ kó bí nkéwu ẹ yín ẹ àfọ̀bí àrẹ àrẹ òun náà ní ìfẹ́ tún kọ́ wọn níwèé ẹ lọ ọlọ́run kò sí ohun tí máa ń kẹ́yìn rẹ̀ aburú ni ọ̀kan náà ọmọ ìyá ń sọ fíìmù ẹ ẹ ẹ̀yẹ tẹ wájú kó tẹ máa ṣe fófin jókòó wọn ṣe fófin ẹni ọlọ́run kẹ̀dí gbé ẹ̀sìn rẹ̀ ń jò ní ìṣe ìmáà náà jókòó pẹ̀lú òbí jókòó pẹ̀lú òbí làwọn obìnrin fẹ́ sọ pé ah, gbogbo ládàá làwọn ọkùnrin ti kó tẹ́ ṣé wàá máa wà wá rìn ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ máa ń sọ́lá fún ta ló lè mẹ́rin wáyé pé ìjókòó lè sọ fún ife gbogbo ògbà ní ṣe ó lè ṣe bí ẹ̀kẹ́ ó sọ̀pẹ̀ torí ti sílẹ̀ wọ́n pọ̀ kíkọ́ jù ọ̀gọ̀rọ̀ wọn wọn ò ní lẹ́mìí wá sí wá wọ́n ìyá dábì tún náà lẹ́fun kó tiẹ̀ tún fi gbọ̀n ẹbẹ̀ lọ́dọ̀ tó wù kò sí níbi. ọba kan tó ṣe pálapàla pẹ̀lú ọlọ́run kọ́ bá fún ní ìdáyà tó ṣe pálapàla pẹ̀lú obìnrin tó pé ọfẹ́ ìyàwó àwọn ọmọ kéwù ọmọ kéwù padà ìyàwó ọ̀hún tún bẹ lọ́dọ̀ ọmọ kéwù ẹ̀dá kò sí wa súnmọ́ ni lóbìnrin onídìjú jẹ ìfún fún òde tó ń tún ṣe fàájì lọ ó sì lọ bí mo bá fa ó sì tún bí fọmọ kéwù ó bí lọ bẹ́ẹ̀. La ilaha illallah. Kí ló kó bìrì? Náà làwọn bàbá ti sọ wípé bọ́dà lọ àtúká la sọ tí wọ́n ń ró báyìí. Bọ́dà lọ àtúká. Àsọ tó ń ró nìyẹn. Bọ́dà lọ àtúká. Obìnrin ò ní tìjú débi eléyẹn pé débi ọ̀wá bí ọ̀wá dání. Kí ló kó obìnrin pẹ̀lú eléyẹn? Ẹni gbọ́dọ̀ sọ́ra. Lẹ́yìn náà ni pé ọ̀dọ̀ ọjọ́kùnrin wa ti mọ níjọ rẹ̀. Ṣé sẹ́nìkan tó lè kàn máa wà pẹ̀lú obìnrin kan lọ títí? A ti jókòó láàrin bíi ijọ́ méjì. Wọ́n kẹ̀ padà máa bá dáwọn àfárá ẹlẹ́sìn mìíràn kan nǹkan ti máa yíwọ́ nìyẹn ṣíṣe kí yẹn sọ́ra ó lè torí kọ́ fẹ́ torí olórí ṣe káwọ́ òdì bẹ́ẹ̀ gbé tiẹ̀ lọ akẹ́kọ̀ọ́ èèyàn ní ìdáyà yìí lẹ́yìn wà lọ́ọ́ jókòó tó bìnrin kọ̀rọ̀ kẹ́ fẹ́ ta nìyẹn o ṣe ìyàwó ẹ̀ <laughs> torí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ máa ti takú dání ẹ̀yẹ́ máa ti takú dání tó ọlọ́run gbogbo orú èyí tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ ọmọbìnrin ó lè jẹ́ ọmọkùnrin mọ́yá wọn fẹ́ wà ọkàn rí má jókòó bòńkẹ́lẹ́ kan ó yẹ pa gbogbo ẹ̀kọ́ kọjá ṣàfàfíyà mo tẹ bá kọ́ lójú táyà ọlọ́wọ́ fàlùbáríkà sí tó bá nìyẹn ṣe rí nìyẹn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك